عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا أبريت القرآن pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣẹ̀tọ́n àròjìm ẹni ìgbéjìnà síkẹ́ẹ̀tọ́ ọlọ́run bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa ọba tó yẹ kó do àwa tí a bá ṣe ti ẹnìkan ní òkè tó wà jọ gbé ní alkiyama abẹ́lẹ́wọ̀n ọba kó ka ẹnìkọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ náà يا أيها النبي ọlọ́run ọba ni mo pe rẹ ànábì ànábìyù nínú rìwáyà mi ya méjèèjì náà ni kìrá rẹ̀ ń bẹ ọlọ́run ni mo pe rẹ ànábì tó bá ti dépò kan kí rẹ kúrò ń kára tó kú rẹ kúrò ń o gbogbo ara tó kù ní ó ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹmọ manage cancer ẹmọ manage bó lẹ́tẹ̀ wá ara kan ń bẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ láti pèlè náà ni kò mú kó ń bẹ̀ yóò bá gbára tó kù ẹ ojú tó ojú òbúdọ̀ pé wọ́n mọ tó bá mọ rí kó gbúdọ̀ ọ̀rọ̀ cancer ẹ dákun yóò kó ń bẹ̀. ihun tí yẹn fi lè ṣẹlẹ̀ nínú ara bó wà a fẹ́ tó bá jẹ́ pé cancer lòun kẹ́ rẹ ló sì lè sọkùnrin láǹfààní ló fi jẹ́ pé islam tó gbé kalẹ̀ mọ tí ń ṣe ọlọ́run tó gbé kalẹ̀ ó mọ àwa tó ń dá ó mọ bá a ṣe rí ó mọ̀ pé nígbà míì ìbágbépọ̀ wa ò ní jọra wọn ọkùnrin mi ń bẹ èèyàn líle ni ìyàwó náà èèyàn líle ni gbogbo gbanijà wọ́n bá kọra wọn lẹ̀ nígbàtí obìnrin ó wà lọ́kọ ó bá fẹ́ àfáà kan tó gbé masha Allah ìkìrámù kọ́

islam ló fi jẹ́ pé lómi ìtọ́kọ́kọ́ lẹ́yìn òun ò sì ní lọ́kọ́mọ́ ọkùnrin dàbà èwo làwùrọ̀ mọ́ lọ́kọ́mọ́ iná àtẹ̀yìn ọ̀wọ́ nù bàbá rẹ̀ lómi tó jẹ́ èèyàn dáadáa góso yìgì ẹ̀ ó tún mọ́ sábẹ́ àmọ́ lọ lọ́dọ̀ èèyàn látara àdí eléyìí ọlọ́run jẹ́ ká atọ́lák kíkọ obìnrin sílẹ̀ in tó tọ́ ni tí bùkátà tó bá béèrè fún un ọlọ́run ọba ní ayọ́ ànábì ọlọ́run ní mo pèrè ànábì ìdátọ̀ lákòtòmù nìsáà nígbà tẹ bá ń gbèrò tẹ bá ń gbèrò pẹ̀fẹ́ kọ obìnrin yín sílẹ̀ fatọ́lẹ̀kóhùnnà lè ìdátìhìn ẹ̀kọ̀ wọ́n lẹ̀ òfin tọ́rọ̀ ni ẹ má ṣàbòsí fún wọn ẹ kọ̀ wọ́n lẹ̀ bó ti wùlẹ̀ kínú obìnrin tó ẹ kọ̀ wọ́n lẹ̀ ní ìdá ti hìn pẹ̀lú àwọn òfin tó rọ̀ mọ́ kí ni túmọ̀ ìdá ó náà ni àwọn ìgbéléjókòó obìnrin lọ́ọ̀dẹ ọkọ nígbà tọkọ fẹ́ kọ́ lẹ̀ ó náà ni sàlẹ́sàtò kòró wàlmùtọ̀lákàt yàtàrà bọ́sùnà bẹ́ẹ̀ ń fúsi iná sàlẹ́sàtò kòró ọlọ́láwọn obìnrin tẹ́ bá fẹ́ kọ̀ sílẹ̀ kùrúù mẹ́ta ni wọ́n lò kí náà ń pè ní kùrúù ó ń túmọ̀ sí haid ó ń túmọ̀ sí tuhur ṣùgbọ́n èyí tó lálàáfíà jù ní tuhur èèyàn kì í kọ obìnrin lẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àsìkò tóbìnrin ń bẹ àtúhùrù lẹ́dì láàyùjà mìírùhá fìhì ìgbà tóbìnrin tó mọ́ tó parí nǹkan oṣù rẹ̀ tọkùnrin ò sì súnmọ́ lóṣù yẹn torípé náà àṣìṣe tẹ́lẹ̀mí máa ṣe ó náà ni wípé ìyàwó rẹ̀ parí nǹkan oṣù wọ́n jọ rẹ́nu síra wọn ọba súnmọ́ ìgbà tó wá tọ́sẹ̀ kan ló bá dégbé ìwà rẹ̀ ò tiẹ̀ súnmọ́ ó bẹ̀rẹ̀ ìdẹ̀ bẹ̀rẹ̀ ìdẹ̀ tí mo fẹ́ sọ fún ọ bẹ̀rẹ̀ látòní lọ kò lè bẹ̀rẹ̀ túrù yẹn ò ti súnmọ́ ń bẹ̀ lọ́wọ́ jẹ́ pé ìwọ́n tó kọ obìnrin ilẹ̀ náà ní ìfi jẹ́ kọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí ṣe yanjú wọn èyí ṣe yanjú níbẹ̀rẹ̀ wọn èyí ṣe yanjú níparí nígbà wá kọ obìnrin lẹ̀ ọmọ tó gbé lọ́wọ́ ọ̀bọ̀ ọmọ yẹn kò sí ọ̀rọ̀ mọ́dá sí tí bá ń bẹ́lẹ̀ ẹ̀sìn òní jẹun ẹ̀mí ò mi ò kò sí tí bá fún lówó oná ọmọ àdọ́gbọ́n jẹ ń bẹ̀ ẹ́ wàhálà kó ṣèbó ìdí ọ̀tọ̀jú ọmọ anumọ̀ èsì inú lẹ̀ gbèmí ìfẹ́ kó òbí kankan bọ́ sọ́dọ̀ ẹ̀ ah, tọrọ ẹ̀ jẹ́ ìrìta lónìí ọ̀kọ́ lẹ̀ ìntọ́ bá sì sọ pé provide ẹlòmíràn kì í jẹ́ máa kọ́ lẹ̀ gan gbogbo èyún lọ́lọ́run fẹ́ ká ṣàlàyé ẹ̀ jẹ́ ó yí ọ o ẹlòmíì wọ̀nranwọ̀nran gánagánra àwọn kọ́lẹ̀ ni àwọn yálẹ̀ mẹ́kọ̀ọ́ láyé àlẹ́kùn mọ́lẹ́kì sọ bó ẹbẹ̀rẹ̀ ìdá yín so tí bá dé àmà sọ̀rọ̀ ẹ̀sà bẹ̀rẹ̀ ìdá bí ìgbà tí èèyàn lọ pé ra búrẹ́dì wà á hàzùnà mi kùnà mi galiza kókó tó tóbi ni wípé ẹ aṣọ yìí lágbájá fún lágbájá kókó tó lágbára ni wa akhadna minkum mithaqan ghalidha kò yí sì túbà yẹn náà kíkà yìí kan téèyàn ọkàn tú bí eré là lójúlọ́lọ́ wọn bó fòfin dì í pé tẹ́ ẹ bá fẹ́ kọ àwọn ìyàwó yín sílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe wàhálà lórí pé ẹ fẹ́ fẹ́ wọn fátọ́lẹ́kọ́ ọ̀hún ẹ̀dá tẹ̀hẹ́n ẹ̀kọ́ wọn lẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú ìdá èyí tọrọ ọmọ ojú ògbúdọ kan inú ògbúdọ bíọ débi pé ò ní kàn sí da ẹdà ká kó pé kó pé la sọ yẹn ìyàwó ilẹ̀ ǹǹ ń kọ́ mi mo mọ ẹnìkan ò lè kọ́ mi ẹ̀kọ́ obìnrin lẹ̀ ọ yà sọ bó o ṣe kọ́ nígbà ọba sọ lẹ́yìn tí tó wá dọ̀la tó ní kó bẹ̀rẹ̀ ìdá rẹ̀ oṣù yẹn ti lọ nìyẹn ìmí tí ń bọ̀ lóòótọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tó bá se nǹkan oṣù tán tó wá súnmọ́ nínú nǹkan oṣù yẹn wà nítọ̀ antitolic ọlọ́wọ̀n bá ni wà á súnlẹ̀ ìdá ẹ̀sùn ká rẹ̀ ẹ jẹ́ kó yín ẹ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ obìnrin ilẹ̀ ọlọ́run mọ̀ pẹ́yìn wattaqullaha rabbakum ẹ̀páyọ̀ ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹlòmí ń bẹ in tó torí rẹ̀ kọ̀yàwó rẹ̀ sílẹ̀ kò tó ṣùgbọ́n ṣẹ̀rẹ́ Islam ò ní máa tọpinpin àti kónira bóbìnrin yẹn ọ̀ràn ni àti rẹ́ni kọ obìnrin lẹ̀ tí ò ju àárín oṣù kò tóṣù méjì tó ń fẹ́ ra wọn nígbà wa agbèlè wájú pé kí ló dé ah, ọlọ́mọge fá ọmọ tí ó ti jọmọ 17 years lọ ẹ̀yin lẹ́yìn sì ń wá kéékèèké 20 ti dàgbà jù 21 ti dàgbà jù 25 ó ti dàdìyẹ tó gbó 16 17 tọ̀ àgbọ́ ìgbọ̀ wa gbé 16 17 wọlé tí ò wá lò ju oṣù méjì ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ fíìmù ní tó ń ṣẹlẹ̀ ní ọmọ yẹn sì èmi àti yà rẹ̀ sì sọ̀rọ̀ èyàn ọmọbìnrin ọlọ́run ló wá yọ mí jọ náà bóyá bí ni mo wá gan níjọ sunday <laughs> ń àbájọjọ ìyá yẹn wá ń pè mí pé òun lọ gba nọ́mbà mi lọ́wọ́ ẹnìkan pé wọ́n wá ní ah, ìyá ní àfà ìsáàṣẹ́ kò ní ojú tì mí àwọn làwọn tó ń sọ fáwọn èèyàn pé ẹjọ́ mọ yóò tètè lọ́lé ọkọ tó àwọn yòókù tó ń sọ fún tòun tó ń ṣe nísìn ẹnìkan ò gbúdọ̀ mọ̀ pé wọ́n ti wá yọ ọmọ ẹlẹ́lẹ́ bí kéèyàn wẹ́dẹ kéèyàn lẹ́yìn àṣẹ nǹkan pé dúró dèmí lẹ́yìn tí n bá ti ṣe tí mo ṣe tán màá wá pìkẹ́ àsọwádọ́gbọ́n jọ ọlẹ̀ ni ìgbà tí ó pè é mo ti wà lákùrẹ́ o àwọn ti sọ pé wọ́n fẹ́ mọ́ kí wá ní tó fa ta fi kọ obìnrin sílẹ̀ kò mọ kò mọ bọ́n ṣe ń pronounce change change kò mọ s change kò mọ láìla <laughs> èbó yẹn o òun rò pé kò bí Change. fẹ́ pe change ní ìjọba pé change sẹ́wọ̀n <laughs> eh, <laughs> pọ́rọ̀ tó ga ni tó yẹ pé wọ́n sọ fún mi ni mo lè mọ́ pé àbáfikún wà mo wà fíìmù yẹn látòkè délẹ̀ ẹnu mi nǹkan síbẹ̀ lọ tọrọ ìyàwó dé ọlọ́run kó wa èyí ò nìkan kọ́ ẹ̀kejì ńgbà tó ń wá mú délé òun wípé abala abìkan lára rẹ̀ kò fáìn kò rẹwà òun rò pé ó ṣe báyìí ó ah, ah, abala àwọn kankan tó kò ṣe sọ gbangba tí ó mọ̀ tìyàn lójú kọ́dà ẹnìkan láti máa sọ fún ìyá rẹ̀ tó bí ah, gbogbo obìnrin ní máa rí báwọn nígbà tó kan rí tẹ́lẹ̀ ní òjò ọmọ gbogbo obìnrin bí ṣe máa rí náà hmm, kò rí gbogbo ọ̀nà wá ọgbọ́n dá pátá ọ̀padà obìnrin ọmọ yẹn sílẹ̀ kọ́ mọ seventy years kó ti mọ experience divorce ọlọ́run ọba ni ẹ páyà ọlọ́run ọba yín la fi ń sọ páwọn bàbá wa wọ́n ní mọ́nì jù wá lọ ìbáṣepọ̀ àwọn bàbá wa rí bí tiwa yìí ni ọ̀pọ̀lọpọ̀ ò ní báwọn ìyá wa nílé ìbáṣepọ̀ wọ́n rí bí tiwa wọn ò ní àní bọ́pọ̀lọpọ̀ àwọn táwọn ìyá wa ọba sì wà nílé ọlọ́run lọ́mọ bá àbá ṣe rí torí pọ̀tọ̀ níbi tí wọ́n ti lọ rè wá tí wọ́n ti tọ́ wa ọlọ́run ọba ní gbogbo kọbìnrin kọbìnrin lóòótọ́ ó lẹ́tọ̀ọ́ yẹjúùs ṣùgbọ́n ẹ̀wọ́ bọ́lọ́wọ́ bá ṣe ń dè ọlọ́wọ́ bá ní wà fatọ́líkú nẹ́lẹ̀ ẹ̀tẹ́ tí wọ́n pẹ̀lú ìdá wọn ni wà hásùlẹ̀ ẹ̀kíìsì ìdá yẹn o gbà tó tún sọ yẹn tán bẹ́ẹ̀ bá wá kíyèsí gbogbo ìdá yẹn gbogbo kí tó dá yín tó dá obìnrin náà ẹ ọlọ́run ọba yín ẹ mọ̀ náà lẹ́gbọ́n lóbìnrin ẹláǹtì lóbìnrin tó bẹ nílẹ̀ ọkọ ẹ̀yin náà lábúrò lóbìnrin tó ń ọkọ náà bímọ obìnrin tí ó padà wá dìyàwó lọ́la ẹ ọlọ́run ọba yín kọ ìyàwó yín sílẹ̀ látùkúrìjú nami búyú ti hìn èyí ló wọ́pọ̀ bí ẹni pé àyíká àyà yìí kò lè ṣe yídà lọ́dọ̀ mi láìláì ọlọ́ni inú yàrá rẹ̀ yẹn àwọn afúnimọ̀ tafsir wọ́n lọ́lọ́wọ́n bá sàfi ti yàrá tó bá ti fi òun yàrá ẹ̀ yàrá èyí tó bá ti fi sí nígbà tó wá ìyàwó rẹ̀ ń bẹ nínú ilé o tún wá mú àbúrò rẹ̀ ọkùnrin wá o tún wá sọ pé wọ́n dẹ̀dẹ̀ mọ́ sí àyàrá kó mọ́ bínú ẹ fi kìíní dá rárá mo mọ àbúrò mi kí n tó fẹ́yàwó kò lè da fámìlì wa ro ah, yàrá àti ẹ̀yẹn òun ló ní òun ló ní bẹ̀yẹn látùkùrìjù hunami buyutin ọlọ́run ọba ní ẹ má lé àwọn obìnrin yín jáde nínú yàrá inú ilé yín yẹn tí wọ́n ti ṣe ìdà ẹ̀ gbúdọ̀ ní kó lọ sí ilé bàbá ẹ̀ نعم ولا يخرجن bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin náà àwọn náà gbùdọ̀ gbúdọ̀ fàáké kọ́rí kán wá sọ wípé láyé àwọn ò ní ṣe ń dá àwọn nílé ọkọ àwọn ẹ̀hùn ò tí ẹ̀fẹ́ rọ́kọ̀ ọ̀hún sójú sẹ́ni tó ọkùnrin fẹ́ kọ̀ọ̀hún lẹ̀ ni tún wá wà nulẹ̀ pẹ̀lú ẹ̀ ní kankankan irọ́ òun lọlé àwọn òun lọlé ìbọ̀dá òun kan lòun ti lọ ṣe dáhùn òun lọlé nìkan lòun ti lọ ṣe dáhùn ọlọ́run kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ o. wàlá ya koro jìnnà. wàlá ya koro jìnnà ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا ọlọ́run ọba ní wàláyà kúrújínà bẹ́ẹ̀ sì ni ẹ̀yin obìnrin náà ń tọ́kọ̀ ṣe ṣe ọyẹn ó bí ọ nínú èmi náà ló lọ fẹ́ kọ̀ tó bá rí bẹ́ẹ̀ bí mo ṣe ń wọ̀ inú ń bí mi ó bá bẹ̀rẹ̀ sí ní palẹ̀rù ẹ̀ mọ́ olóhùn lọ ilé àwọn ọlọ́run ọba ní kó náà má ṣe bẹ́ẹ̀ nítorí pọ́lọ́run ọba tó ní kó dúró ó ní tọ́lọ́run fẹ́ fàyọ ń bẹ̀ ọlọ́run ní wàhálà ọlọ́run ní ìwọ àyàfi ìlàyà tí iná bí fa iṣọ́ tí mo bá yí iná àfi tó bá jẹ́ wípé obìnrin yẹn ọkùnrin kẹfin kó ṣe zina ló fẹ́ kọ́ọ̀lẹ̀ gbogbo tó ń bá ń rí báyìí òun lè pa ẹ mọ́jú wà níbi tó wà ọlọ́nkàn bá kojúwe zina nìkan wá ṣùgbọ́n nǹkan mi tí ìṣe zina tá a mọ̀ wípé kánjọ wà papọ̀ yẹn ìkórira àárín wọn yẹn ó gògò débi pé wọ́n lè ṣera wọn léṣe kódà ìyàwó yẹn gan lè poison ọkùnrin yẹn àbọ́kùnrin yẹn gan lè lu ìyàwó yẹn pa tẹ bá kíyèsí nǹkan bẹ́ẹ̀ a jẹ́ pé ayé ń bẹ kóbìnrin yẹn kó má ṣe é dà lọ́dọ̀ ọkùnrin yẹn kó lọ máa ṣe ní ààyè míì. ọlọ́run ọba ní fún Aisha ti mú bá yìí náà Aisha ọlọ́wọ́n bá ní àyàfi tóbìnrin yẹn tí wọ́n bá ṣe zìnà mú bá yí náà èyí tó fojú hàn kìí ṣe pé ẹ̀ mo kẹ́fín fáṣà tí mo bá yí náà ó rí pé ó hàn báyìí kó ṣe zìnà àbáwọn ṣe sí míì tó wípé kò lè rọrùn kí wàá ti ẹ̀kẹ́ jọjọ wa tó bá fẹ́ ṣe ìdá ọlọ́wọ́n bá ní àfi bẹ́ẹ̀ nìkan ló lè jáde nínú yàrá tó fi sí tẹ́lẹ̀ ọlọ́run bá ní ta sọ ìyá àlà ọlọ́mọ ní ọrọ jẹ́pọ̀rọ̀ tọ̀lák ẹ̀wọ̀n ọba lọ bẹ́ẹ̀ náà nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ogún pínpín ọlọ́run ní hududullah ọ̀rọ̀ náà ọlọ́run ọba ní wa tilka hududullah in tá à ń sọ yìí tó bá ti mọ̀ kó fẹ́ ṣe o ó òfin rẹ̀ ń ojú àlà rẹ̀ tọ́lọ́run la ti sọ̀kalẹ̀ yẹn àwọn òfin tó dé tó tu nìyẹn náà la ti ṣàlàyé ومن يتعد حدود الله فقد ظلم نفسه ومن يتعد حدود الله فقد ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá tayọ àlá tọ́lọ́hún tó tẹ àlá ọlọ́hun ọba nítẹ̀kùtẹ̀ fákọ̀dé dọ́lámẹ́nẹ́fṣà ó mọ̀ ṣàbòsí fórí ara ẹ̀ àwọn àfúnimọ̀ tafsir wọ́n ní gbogbo tọ́lọ́hun bá ti sọ pé dọ́lámẹ́nẹ́fṣà awo àǹfúsà um yẹ̀dìlẹ̀mọ́n ìtumọ̀ ni pé wọ́n ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n ti dẹ́ṣẹ̀ ẹ̀ fàkọ̀dé áthìmà ó ti lẹ́ṣẹ̀ ọlọ́hun ọba lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ fakọ́dé zọlámà nẹ́fṣá ó ti forí ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ ńlá onítọ̀hún ti ṣe tí ó padà wá kábàámọ̀ lélo lẹ́fi rẹ́ in tó dá àlámọ̀rí ara ilé ayé rẹ̀ rú náà níyàwó rẹ̀ tó kọ̀lẹ̀ ọmọ ó padà wá yẹ hànà gbogbo ọ̀rọ̀ rẹ̀ wá ní lójútùmọ̀ ẹ̀wò ó súnmọ́ kó ṣàbòsí mbe.

faqad zalama nafsa ara ẹ̀ ló tàn jẹ́ o orí ara rẹ̀ ló fi kó ẹ̀ṣẹ̀ àbòsí ló ṣe fẹ́mi ara rẹ̀ ó ti ṣe ń tí ó padà wàá jẹ̀ kalẹ̀ lórí tó kódà ìyàwó lè mọ̀ sàn kankan ó lè mọ̀ sí kankan ó ti ṣe ń ó padà wàá jẹ̀ kalẹ̀ lórí tó bá dọ̀la. la'alla Allaha yuhdithu ba'da dhalika amra. لعل ọlọ́wọ́n bá ní ṣèbó ń lò ń mọ̀ ẹ̀yìn ò mọ̀ látẹ̀dìrí ìwọ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀ mọ̀ ẹni tẹ́dì àyèdè ń bẹ láàrin ìwọ àti ìyàwó lẹ́mọ̀ ẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la mélòó mélòó lẹni ta lẹ́ni tó yẹ pé lọ́la lápadà mélòó mélòó lẹni tá a rí láì fi ẹ̀kan lẹ́ni tó sì ṣe wípé wọ́n parọ́ mọ́ ni tó sì ṣe wípé kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni látẹ̀dìrí torí pẹ́yìn ò mọ ó ṣeéṣe ó ṣeéṣe ọlọ́run ọba tó dá yín lásìkò tẹ́ ẹ̀ ń fi ń ka ń dà yẹn yòkùdí túbà dá bá dá lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ka ìdá rẹ̀ ọlọ́run ọba tún lè mú àlámọ̀rí míì tó yàtọ̀ sí ojú ọwọ́ tẹ wà tẹ́lẹ̀ kọlọ́run padà wà mú wa kí ló dé tí mo fẹ́ bẹ̀rẹ̀ eléyìí tá a fi sọ eléyìí ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ó ti gbé àníyàn kó ń fẹ́ kọ̀yàwó òun sílẹ̀ ìgbà tó lóun fẹ́ kọ̀yàwó sílẹ̀ oṣù kínní kọjá ìgbà tó do oṣù kejì ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ló wá kọ́ọ̀lù pétọ̀ ẹ dákun ẹni tí ó sọ pé òun fẹ́ ṣe ìdá tó ní òun fẹ́ kọ̀yàwó lẹ̀ pé ẹ̀yin náà mà mo ní mo mà pé ọkọ òun ǹjọ́ nígbà láàyè lóòótọ́ a ti mọ̀ pé tó bá súnmọ́ òun ọ̀rọ̀ tọ̀ láàkù ti bàjẹ́ náà nù ṣùgbọ́n tí ò bá súnmọ́ òun tí wọ́n ń nawó eré ẹwọ́ ọmọ yẹn títàn rẹ̀ jẹ nígbà orí pé kò níyàwó méjì ẹyọkan tó ní náà lọ́fẹ́ kọ̀ọ̀hún ní wá náwó eré máa jí máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mo ní bò ló lè pẹ́ bí ibi tó wà ọ̀tọ̀ ẹnu bẹ́ẹ̀ ni bàbá ti dalẹ́ bí kọ́yọ́ kọ́lẹ́kẹ́lẹ́ kọ́ra àdọ́gbọ́n sílẹ̀kùn nǹkan wọnú ilé yóò ní hmm, òun ò bọ́ láṣepọ̀ ṣùgbọ́n at least ọ̀ndà ìyàwó òun náà lò sí wa lóòótọ́ sì ìyàwó ẹ̀ náà sì ni kì í dí sí ìyàwó ẹlòmíì abẹ́ẹ̀kọ́ pé eré nìkan ló ń bá wa o kì í ṣe ìgbé <laughs> ṣé kóun ó fún un láàyè torí pé òun náà ta tán fún un eré wo lọ fẹ́ ṣe kò ṣeré <laughs> padà olùwà ní kóhun tó ṣe kóhun béèrè ìdájọ́ ẹ̀sìn lẹ́hùn náà ẹ̀mí rẹ̀ ti ń rọ̀nù yóò ṣeré eré náà ni ó padà di pé <laughs> àkíran ó padà já nìka òun ó padà játọ̀ láàkún tó wọn ò padà kọra wọn lẹ̀ mọ́ ọlọ́run ọba tó dá wa mọ̀ wá ọlọ́run ọba ní látẹ́dírí torípé yìí ò mọ̀ tó tún lè ṣẹlẹ̀ lásìkò ìdá tá a fi ní kó gbélé ṣe ìdá yẹn ẹ̀ mọ̀ tó lè ṣẹlẹ̀ kóbìnrin yẹn náà wá yarí délẹ̀ pé láyé níbo kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àjọ àjọ àjọ ti bọlẹ̀ ni bọ́ bá sì ti aburú bọlẹ̀ njẹ́ ó wù jáde náà <laughs> aburú náà ni ó jáde mẹ́ ọlọ́run tó dá wa ó mọ bó ṣe tó nǹkan yẹn ó mọ tó lè ṣẹlẹ̀ àwọn àfáà ní ìjóbìnrin tó wà ní àsìkò tọ́lá àtọkọ rẹ̀ fẹ́ kọ́ lẹ̀ sọ yẹ kọ́ mọ só lè mọ sọ̀sọ́ fọkọ yẹn àwọn àfáà níbẹ̀ ni kọ́ mọ sọ̀sọ́ fọkọ yẹn ọ̀sọ́ tí èsè tẹ́lẹ̀ kọ́ mọ ṣe ẹ̀rọ ọkùnrin yẹn wájú kọjá ọkùnrin yóò tún dọ́gbọ́n ìwò rẹ̀ irọ́ ni máa kọ́lẹ̀ ni kò sí olè olè mú mi mọ́lẹ̀ irọ́ ni ń pa yọ́ padà mú mọ́lẹ̀ lóbi jẹ́ pẹ́lẹ̀ ń bá lọ́wọ́ kọ̀yà òun lẹ̀ yọ́ sàmọ́ sọ ẹ̀ fẹ́ kọ̀yà òun lẹ̀ ẹ̀ kọ́mọ́ nìkan mọ̀kà tó ro tàwọn ọmọ ẹ̀ ní <laughs> ọlọ́run tó gbé lànà yẹn kalẹ̀ ẹ̀ rí pé tó o bá fẹ́ fọ́lọ́ ẹ̀ tó o fẹ́ tẹ̀lé bó ṣe wà yẹn gangan tó o bá padà wá kọ obìnrin yẹn lẹ̀ tó o jẹ́ni tó ní ìkíláàsì àjẹpẹ́ ah ọ̀fọ́ ọlọ́run fẹ́ kóbìnrin yẹn lọ náà ọlọ́run fẹ́ kó lọ náà tó ṣàbòsí ẹ̀ tó sì lo gbogbo ìdá yẹn àjẹpọ̀ lọ́run fẹ́ kó obìnrin yẹn lọ ẹ̀kọ́ wá ní fóbìnrin tọ́kọ́ lóun fẹ́ kọ́ ọlẹ̀ tí wọn náà tún gbà lù àti ṣe ìdá ó dìde méjì báyìí láà àsìkò yẹn ìwọ ògùdọ̀ wá bàjá mọ́ ìwọ àmọ́ ṣe dáadáa sí bó kí bí ọ̀dọ́ ọlọ́run tó lọ́ba mọ̀ ń sálámọ̀ sí yín ọmọ ṣe àwọn nǹkan yẹn nǹkan táwọn àfáà ní kó mọ̀ wáyé náà fi ní kó mọ̀ lọ ṣe ìdá níbùmí ọ̀dọ̀ rẹ̀ náà ni kò ti máa ṣe torí pé kó sùn mẹ́ta yín ó tó pé ó súnmọ́ kọkàn rẹ̀ ó padà yí padà ọlọ́run ọba tó dá wa ó létò fún gbogbo nǹkan tí ń sọ ṣùgbọ́n sọ wọ́n nínú ìdílé tí lò nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé títọ̀ láàkó ti ṣẹlẹ̀ ọlọ́run ọba fi sọ wípé ẹ̀hẹ́n ọlọ́run bá ní látẹ́dẹ̀rẹ́ torí pé kò yé yín ẹ̀ mọ̀ tó lè padà ṣẹlẹ̀ lọ́la lásìkò tí ń ṣe yídà lọ́wọ́ atọ́lák kíkọ obìnrin sílẹ̀ gbólóhùn kan ni tó kó àwọn nǹkan tó pọ̀ tó kó sínú tó kó àwọn ìran tó pọ̀ tó kó sínú lábẹ́ tọ́lák a ní tán pè ní alẹ́kólórò lábẹ́ tọ́lák a ní tó ń pè ní alfasihu bó jẹ́ pé fasihu kìí ṣe tọ́lák ṣùgbọ́n ó tún okùn ìtakókò igi láàrin ọkùnrin àtòbìnrin náà a ní alìlà nínú téèyàn fi ń kọ obìnrin lẹ̀ náà nínú ẹ̀ náà alìkólóró ó wà nínú ẹ̀ alìlàn al ọ̀nà kíkọ obìnrin sílẹ̀ kanáà ni ìtànpè ní alkhulru o náà ni kóbìnrin ó sọ fọ́kọ rẹ̀ pé kọ́kọ́ yọ̀ǹda òun ìnira ìpọ̀ táwọn èèyàn náà sì jẹ́rìí sí pé ara ni obìnrin yẹn lórí àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ àti lórí àlámọ̀rí ìsẹ̀mí ayé ẹ̀ obìnrin yẹn wà fún ọkùnrin òun ní sàdáàkì tó gbà lọ́wọ́ ọkùnrin yóò dà padà ọkùnrin yẹn náà ó ṣe kí ni yóò yọ̀ǹda rẹ̀ bọ́kùnrin yẹn ṣe yọ̀ǹda rẹ̀ náà obìnrin yẹn náà ó ṣe kí ni o yóò tún gbélé dúró fún al-istibra láti lè máa mọ̀ dájú bí haidotin wahida haidọ̀ kan láti máa mọ̀ dájú wípé kò sóyún nínú ẹ̀ alkhulu bákan náà alìlà òun náà ni kọkùnrin ó búra wípé obìnrin mi ò ní súnmọ́ mo ti kọ́ọ́lẹ̀ o in tó sì fi lè mọ̀ pé mo kọ́ọ́lẹ̀ pé fún odidi ogójì ọjọ́ mi ò ní dọ́dọ̀ ẹ̀ fún odidi oṣù mẹ́rin mi ò ní dọ́dọ̀ rẹ̀ tọkùnrin yẹn bá dúró lórí oṣù mẹ́rin tóṣù mẹ́rin yẹn bá ti pé obìnrin yẹn ti di ẹni tọkùnrin yẹn kọ̀ lẹ́nu tọkùnrin yẹn sì dúró lórí tó ń sọ àní mi ò sún mo búra pé mi tún dọ́dọ̀ ẹ̀ mọ́ mo sì ti kọ̀ lẹ̀ oṣù mẹ́rin ni ó kàkà tóṣù mẹ́rin yẹn bá ti pé obìnrin yẹn sọ́rat mutallaka kìí ṣe ìyàwó ẹni yẹmọ́ ni èyí ò ní máa ń ṣẹlẹ̀ ńgbà míì tẹ́lẹ̀mí ọ̀yọ́ pé ìyàwó alóhùn ọ̀fẹ́ má kókúrò léhùn ẹ ṣe sùúrù ẹni wọ́n pa alóhùn ọ̀fẹ́ má kókúrò léhùn obìnrin yẹn wà lọlé bàbẹ́ wọ́n tún wá ń bọ́ kọ alóhùn lóhùn ọ̀fẹ́ má sẹ́ ẹni wọ́n parí ọ̀rọ̀ alóhùn lóhùn ọ̀fẹ́ má ara jókòó ẹ̀yà yanjú ẹ̀ tó bá lọ jẹ́ pé ọkùnrin yẹn gbàgbọ́ yẹn tán pè ní ìlà tọ́dẹ̀ ní lẹ́mí pé ìlàwù lòún ṣe wọn ò lè fẹ́ra wọn illa bi aqdin jadid wa maharin jadid ó dìgbà tọkùnrin yẹn bá tó lọ san mahari tuntun àti akidu ìtawókò yìgì míì tuntun torí pé tọ́láàkùn yẹn náà ń pè ní tọ́láàkùn bainunatu sugra wọn ò lè fẹ́ra wọn àfi tó tó fún ní mahari tuntun àti sadaki tuntun ṣùgbọ́n ọkùnrin ọkùnrin mi tó ní kí àwọn ọmọ lọ kò mọ tó láti jẹ́ pé àwọn àfáà ní láti mọ ṣàlàyé ọ̀rọ̀ fáwọn yẹn irú ẹni tá a gbọ́ pé nǹkan bá ń ṣẹlẹ̀ á lọ bá a ṣàlàyé ewu ló ṣe ń bẹ̀ ìlàwù tẹ́ pé ìlàwù ló ṣe ìtumọ̀ èrè o ọ̀nà ni hmm, kó sàṣẹ ẹ̀sìn jìnnà sóun náà ni òun sọ kì í ṣe pé ìlàwù ló fẹ́ ẹ̀yún kò ṣètò láàkù ọ̀ṣẹlẹ̀ wọ́n takété síra wọn ni bá nàbì ṣe ní kí káàbù kíyàwó rẹ̀ takété sí ìwé ṣètò láàkù so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹni tá a bá ti gbọ́ tẹ́nìkan sọ ká lọ bá a ká ṣàlàyé ẹ̀ ká lé e lẹ̀ fún èwo ló ń ṣe ń bẹ́ o torí pé àwọn èèyàn ó béèrè ìdájọ́ lọ́wọ́ àfa o ṣùgbọ́n wọn náà tó o lé e lẹ̀ fún tẹ́lẹ̀ tọkàn gbé ìdájọ́ gbà wọn ò lè fẹ́ra wọn mọ́ ṣé irú kí lòun ṣe sọ́kàn ni ó máa lọ lé wọn ni àbí ìlà ni tó ṣe bákan náà alfasco òun tiẹ̀ ń sábà mọ́ ń wáyé nígbàtí ọkùnrin bá fẹ́ bẹ̀rẹ̀ tí èyàn ò tí ì súnmọ́ fásikò nìka ò nìyẹn èyàn fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí wọ́n ti sọ wọ́n pé ọmọ tó fẹ́ fẹ́ ọmọ dáadáa ni ọmọ tó rẹwà ni ọmọ tó ṣe kíníkan ni wọ́n sásàlàyé gbogbo ẹ̀ ọwá ní ẹjọ́ ṣé èyàn dúdú ni àbí èyàn pupa torí pé èyàn pupa lòun wá o wọn wá ní à kódà tó o bá fẹ́ wọlé gan kò nídìí ọ̀tàn náà mọ́nu lé ọlọ́run ló sàn ó fẹ́ dáfin níbi tó pọ́n dé ah, ẹ mọ́ jẹ́jẹ́ òun kankan mọ́ pẹ́ ẹ̀jẹ̀ ti sọ báyìí wọ́n bá ṣe akidu níjọ́ tán ṣe akidu wọ́n bá gbéyàwó délé wọ́n kájẹ̀lì bábà lórí ẹ̀ lọ́wọ́ dúdú rakiraki ah ọkùnrin wa ní pé bó ṣe gbé gíní bá mi gíní sàmàlẹ́ pàkà ah, ní tá a jọ sọ ti yàtọ̀ gbé kí ni gbé rẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n ọgbàdùn ẹ̀ bó ṣe rí òun <laughs> ọkà dúdú ni iṣẹ́ ọwọ́ rẹ̀ funfun nẹ́ni ni bó ṣe rí òun ààrẹ kì ṣe ń tá a jọ bó ṣe wà yẹn ó lè ní kọrí ilé yìí òun ọ̀fẹ́ ọmọ ada fásikùn nìka ó ṣe fásikùn nìka ìyẹn ò ní ìdí pé ó ṣe yí dà kankan torí pé kò kulẹ̀ súnmọ́ nínú ṣẹ̀ríà Islam wọ́n dá ìlàjì padà wọ́n dá àwọn àfáàmì sọ pé gbogbo owó márùn lèyàn gbà padà àwọn àfáàmì ń hmm, rárá ìlàjì lèyàn gbà ń bẹ̀ owó márùn yẹn wọ́n da padà fún yẹn ìlàjì nítorí pé wọ́n jà ń bẹ́ yẹn. àwọn àfáàní kí ló dé tí fi padà fún nítorí pé n yẹ kó lára obìnrin yẹn náà ò ti rí ẹnu èyí tó wàá wò wo obìnrin tó fi rẹ ẹsẹ̀ sí tán ti rí rí rí rí ń ta láìsàn kan fún ọ gbogbo gbáyà rẹ lọ sílẹ̀ gbogbo gbogbo lọ sílẹ̀ o sì gba tẹ́ńkọ́ bọ̀ ẹ wo sẹ̀ríà sẹ̀ríà tún náà àdìlà torí pé in tó wọ́n fi fáìnì ọkùnrin yẹn náà kó náà sanwó ni pé in tó rí yẹn ó lè máa sọ torí pé ọkùnrin míì tí ó padà wàá fẹ́ obìnrin yẹn alówó jura wa lọ ah, ẹnìkan tí ó ti bọ́ra alẹ́ lójú ẹnìkan so sẹ̀ríà Islam lọ́dà wọ́n dà márùn-ún sí méjì ọ fara gbá kan lórí nítorí náà yòókù wọn dà padà fún ẹ wò ṣẹ̀ríà Islam ìyẹn ni fásikù nìka fásikù nìka tó ń bá wáyé kì í ní ìdànù torí bí nǹkan kan òkulẹ̀ tí wáyé láàrin àwọn méjèèjì atọ́lák yankọ́sùn ilẹ̀ kìsmẹ́yìn hunaka tọ́lákù báyín bàyínúna tó sógọ́rọ́ wà tọ́lákù báyín bàyínúna tó kúbọ̀rọ̀ tọ́lákù báyín bàyínúna tó sógọ́rọ́ ó ní tọ̀láàkù tó gbé téèyàn bá kọ obìnrin lẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ lè fẹ́ra yín mọ́ àmọ́ tọkùnrin yẹn bá wá lóun fẹ́ fẹ́ padà ó sì lè fẹ́ yóò san mahar fóbìnrin obìnrin yóò gba mahar tuntun yóò sì tún wọ́n tún ṣe akidu bàbá obìnrin yẹn ní ó wà ń bẹ̀ tó wà pé aṣọ yìgì rẹ̀ gbígbà sẹ́yìn ẹsẹ̀ fẹ́ yàwó ìyẹn ni bàyẹ̀ núnà tó sọ̀rọ̀ ṣùgbọ́n bàyẹ̀ núnà tó kúbúrọ̀ ń tiẹ̀ o ò lè fẹ́ mọ́ hatta yanki azawjan ghayra ó dìgbà tó bá tó lọ lọ́kọ mi tá a tún rí fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọkùnrin mi tó fẹ́ yẹn tún mọ́ dáadáa ó bá láṣepọ̀ so tó wá kọ́ ọ lẹ̀ bẹ́yìn ọ̀bá sì kọ́ ọ lẹ̀ mọ́ tọ́ ọ̀parí náà nù má sì ṣe ṣe pé kọ́kọ́ lẹ̀ má lọ mọ́ rìn rẹ̀ sáwàlẹ̀ bí kọ́ máa kọ́lẹ̀ tó wà bẹ́ẹ̀ ni pé so sáṣe nǹkan kan tí fi dàrú tí wọ́n tó fi kọ́ lẹ̀ ẹ̀ tó lè fi ràn mí lọ́wọ́ nù ọba ràn mí lọ́wọ́ lórí èyàn òun gbọ́ padà ìyẹn náà ń pè ní alimuhalilu walimuhalalula ànábi ìṣesí yẹn náà bẹ́ẹ̀ ní ìṣe àwọn lárúbáwá wọ́n mọ ẹnìkan ó sọ fún rẹ̀ pé mo fẹ́ kọ ìyàwó mi lẹ̀ kí jẹ́kẹ́ mi fẹ́ràn rẹ̀ mo kàn fẹ́ jẹ́ ọmọ mẹ̀mẹ́ ni o tí n bá ti kọ́ lẹ̀ màá kọ́ bẹ̀rẹ̀ nínú tó kúburọ́ ọ wà bá ń fẹ́ tó ti yé ọ padà kọ́ lẹ̀ náà o torí pé màá ti gbà padà <laughs> kọ̀ wáyé wá mọ̀ ẹ́ dájà lẹ̀ èyí ò lè má kọ́ lẹ̀ mọ́ ìyẹn ni tahlil ó fẹ́ kó bóun sọ́dẹ̀ tọ́ bàìnúnà kọ obìnrin yẹn o lè fẹ mọ́ ó dìgbọ́ bá ti lọ lọ́kọ mi tó bá tún lọ́kọ mi tọkọ mi súnmọ́ tó sẹ̀ ìgbà yẹn wá nkankan kó o tó fẹ́ padà ẹ wo bí Islam ṣe ṣe kó o fi lè kó rí ó pé nígbà bá ẹ torí pé sùúrù tó lè ṣe yẹn àwọn padà ṣe nígbà tó bá bọ́ọ̀dù ọkùnrin mi àwọn padà ṣe sùúrù títí tẹ́ni yẹn tọ́lọ́mọba ni ó kọ́lẹ̀ tí ó bá sì kọ́lẹ̀ má tọ̀ sùúrù tó lè ṣe bó bá rẹ̀ pé báyìí nínú tó ṣúgúrọ́ ni sùúrù tó lè ṣe ọ́ padà tó padà sínú fámìlì wọn obìnrin yẹn nígbà tó kọ́kọ́ ṣe ìyàwó àkọ́kọ́ gbogbo márùn rẹ̀ tó gbà kùránì ló fún ó mú mọ́lẹ̀ sóti oṣù ràtẹ́ kírun kan òní márùn ṣùgbọ́n nígbà ẹlẹ́ẹ̀kejì ó ní pé ah, kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o ẹ̀rà lẹ̀ o <laughs> ẹ̀rà lẹ̀ ẹ̀ẹ́sì five hundred naira five hundred thousand tó yanjú ẹ̀ fìlè lẹ́gbẹ̀ẹ́ o ah, ọmọ ẹ̀ ìfẹ́ wọ̀ lọ fẹ́ fẹ́ o padà àwọn èèyàn tán ti apply yẹn ti pọ̀ tó ti yé ah, tó bá yẹ pé tí a fẹ́ borí wọn ọ̀rà lẹ̀ plọ́ọ̀tì méjì tó yanjú ọ̀rà <laughs> ẹ wo ibi tọ́lọ̀ tún lọ fi okun ọrùn ọkùnrin sí níbẹ̀ lóbi jẹ́ pé gbogbo kíní ìyẹn ọlọ́run èso ọba lábòsí mọ́rùpọ̀ ọyìn obìnrin jẹ ọ̀pàdà kó sí lọ́wọ́ so ìdí tó fi jẹ́ wípé ọlọ́run ni wattaqullaha rabbakum ẹ̀páyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n àwọn tọrọ ọba yé wọn mọ̀ ní islam obìnrin jẹ ibi tí islam ti kó wa sábẹ́ obìnrin kìí kékeré àwọn èèyàn rí náà rí nígbà tí ò dẹ̀ yé ti gbá wa mú báyìí ẹ̀rí àfa mi nídàájí tó bá kó tó kásùn bá àbá kan sọ mo ní ah, ẹ máa ṣe exercise ah exercise wo ló ń fẹ́ máa ṣe mọ́ ike ọ̀dà ní láwọn ó ní twenty five ló máa ń pa láràárọ̀ nídìí kànga àwọn ẹlẹ́yà náà ni àwọn ah, ẹ nídìí exercise kankan twenty five ni lòun ọ̀pọ̀ láàárọ̀ mo ní láàyèlá ayélujára òun tó wọ́n kóhun tó kásùn bá òun ọ̀pọ̀ bí mi ò bá tún gbọ́ àbú ọmọ tó kù kọ́ ó kú ó kú dàgodo kan lọ́wọ́ kìsì bẹ́ẹ̀ ẹ̀ pọ̀ yín náà gbá ṣé bí mo ti pa àwọn ọmọ yín lọ́sàlẹ̀ òun ó tó pọ́n tí ó kọ̀ àwọn yẹn ò ní rí èyí o àwọn ò ní rí yẹn kí o kọ́lọ́wọ́ látò bìrẹ̀ kó sàánú wa bàínúnà tó kúbúrọ́ ó yàtọ̀ sí bàínúnà tó sọ́bùrọ̀ ẹni tó kọ̀yàwó lẹ̀ mathalan antitolic antitolic antitolic ọkọ̀ ní túhùrù mẹ́ta ó bá jáde kíkọ̀ yẹn bàínúnà tó sọ́bùrọ̀ òun sì ni ó sì lè fẹ́ padà gbọ́ wà tó kóyàn lẹ́yìn ẹ lọ ilé wọn àwọn bàbá rẹ̀ wà ní ẹnu sọ wá wá nìsín gbogbo ìbúdá bá ń bú ọsàn kó lè sọ̀rọ̀ àwọn ọmọ àgbà bá mi ẹ̀ka sí èṣù ní èṣù lọ́wọ́ gidi gangan so ọ wà á lọ san owó márùn mi obìnrin yẹn nìkan kan ò lè bá a sọ sẹ́wọ̀n pé kì í sọ lọ́mọge yọ̀sán tó ń fẹ́ gbà so ọ̀ọ́dẹ̀ tó ta àfóòtò ẹgbẹ́ tó bàbá ó jẹ́ pé aṣọ yìí gi lágbájá torí pé ó ti yẹn ti já wọ́n ṣẹ̀ so igi ọmọ ọmọ wọ́n ṣẹ̀ so igi ìyàwó yẹn wọ́n ṣẹ̀ so wọ́n so wọ́n so yẹn sóde èyí ò ní tọ́ba yẹn pípa tán tó wá wọlé tán parí ẹ̀ báyẹn wọ́n tún kọ́ra wọn lẹ̀ tó tún ṣẹlẹ̀ báwọn ó tún lè gbà padà tí ó tún ṣe akidu jẹ̀dí wà máhàrú jẹ̀dí ṣùgbọ́n tó bá lọ ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta bá náà ó ti dìbẹ̀ nínú tó kúburọ́ nìyẹn lọ́lọ́run bá sọ pé at-talaqu marratan fa imsakun bi ma'arufin aw tasrihu bi ihsan aw tasrihu bi ihsan èyí tí sẹ̀rẹ̀ islam tó sọ lórí ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n àwọn àfáà wá ṣe fanfà lórí ọ̀rọ̀ wípé ìgbà míì èèyàn lè kọ obìnrin lẹ́ẹ̀kan náà kọ́dẹ̀ jẹ́bẹ̀ ẹ̀nu náà tó ó dìpẹ́ lórí àníyàn tọkùnrin yẹn bá fi kọ́ òun kọ́ Battat bayanunatul kubra ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà bayanunatul sughra ẹ sì lè fẹ́ra yín padà kódà kó má lọ lọ́kọ mi tó bá jẹ́ bayanunatul sughra ṣùgbọ́n tó bá jẹ́ bayanunatul kubra ó di ìgbà tí ọpa lọ́kọ mi tọkọ mi bá tó wa kọ́ lẹ̀ kéèyàn tó láǹfààní àti lè fẹ́ tí ìbára ṣe pé nǹkan bá ń dọpọlọ láàmú náà tẹ́ ẹ ti sọ déré ẹ tún lọ ó tún padà gé ẹ tún lọ ah, ẹ wo bí Islam ṣe gbé àwọn ìlànà ẹ̀ kalẹ̀ kó má bàa lè jẹ́ nǹkan eré gẹ́gẹ́ bó ṣe jẹ́ nǹkan eré lẹ́nu ẹ̀wọ́n mo ẹ̀bẹ̀rẹ̀ yídà yín o ẹ̀bẹ̀rẹ̀ yídà yín tí n bá délé àwọn sọ̀rọ̀ lórí ẹ̀sà bẹ̀rẹ̀ ẹ̀sà lánìí ẹgbẹ́ ẹ̀bẹ̀rẹ̀ yídà kò tí ẹ̀ mọ kọ̀ndíṣàn tó wà ṣé ń ṣe háìdì lọ́wọ́ ni ṣé ń ṣe kíní kan mo ní sọ fúnà ní ẹ̀bẹ̀rẹ̀ yídà kò lé tó báyìí a máa ṣàlàyé ọ̀rọ̀ <laughs> so kọ́lọ́wọ́ látò rẹ̀ kó sànù wa kọ́lọ́wọ́ kó dúró tì wá lóòótọ́ tọ́lá jáìs ṣùgbọ́n ọlọ́run ọba ó fòfin dèé ó fi májẹ̀mú ó fi rọ kìrìkẹ́ ìwọ tó bá fẹ́ ṣe o gbúdọ̀ gba òfin ẹ̀ náà mọ́ kó o gba òfin ẹ̀ kó o gbà mọ́ ṣùgbọ́n tó o bá wá gbẹ̀sìn tó o gbòfin yóò dìyàwó ọlọ́run bá ti ọlá rẹ̀ gàmọ́ bínú sí wa nìka tọ̀lá kù sọ̀gírọ̀ ọmọ èké téèyàn fẹ́ tí ò tí ì máa ṣe nǹkan oṣù béèyàn bá fẹ́ kọ́ ọ lẹ̀ ṣe àgbé kò ṣe nǹkan oṣù débi pọ́ parí nǹkan oṣù tẹ́ẹ̀ fi lè sọ pé ìgbà ẹ̀ òun tiẹ̀ thalathatu ashhur oṣù mẹ́ta oṣù ojú ọ̀run lẹni yọ́ka òní ní kàǹkà oṣù kankan mẹ́ta lọ́lọ́run sọ pé wallahi lam yahibna àti àwọn obìnrin tí wọ́n se nǹkan oṣù ó kó ọmọ eke sínú ó sì kó arúgbó tí ò nǹkan nígbà bá yẹ pé so tí ò nǹkan tí bá náà ó lò fún hamlin obìnrin òun tiẹ̀ tẹ́kóyún ẹsẹ̀ dúró sí láàní ìdá tiẹ̀ ológun jù oṣù mẹ́sàn ni ìdẹ̀ níjọ́ bá ti lè bímọ bàbá ẹ̀ o ti wà o ti tọ́ bánet anise ha tọ́lá kò ti ṣẹlẹ̀ n'ihe kì í ṣe ìyàwó ẹ̀ mọ́ kì í ṣe ọkọ ẹ̀ mọ́ bí ti ṣẹlẹ̀ tọ́wọ́ á kan lókù tí ó bímọ tọkọ sọ kò sẹ́ni tó yàkà ẹrú ọkùnrin ọkùnrin máa ń lòyún láti fi ṣe kàfóbìnrin kò ní jó l'opportunity ó lè jẹ́ pé wákàtí kan tó kù tí ó bímọ antitonic ó bá ti lè bímọ tán báyìí pínta ó ti parí nìyẹn so lọ́lọ́run lọ́pọ̀ wà taqullaha rabbakum ẹ̀páyọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ní ẹ̀páyọ̀ ọlọ́run ọba obìnrin yẹn náà ṣe bí ebóbìnrin làwọn tó bí àwa náà ṣebóbìnrin làwọn tá ń bí kalẹ̀ lọ́mọ yìí náà ṣebóbìnrin làwọn èèyàn tí wa náà àwọn àbúrò wa tán bẹ́ẹ̀ lé ọkọ fọtakùlọ ọ̀rọ̀ pákó ọlọ́ọ̀ni ká payà lọ tó bá ti ṣẹlẹ̀ báyẹn hukman nínú ṣẹ̀ríà islam tọ́láàkù ti ṣẹlẹ̀ náà ni ṣùgbọ́n tọ́láàkù yẹn bainunatu sugra òun ni tó bá fẹ́ padà fi obìnrin òun yóò ṣẹ̀ṣẹ̀ san máàrù tuntun yóò ṣẹ̀ṣẹ̀ ṣe akídù tuntun kóbìnrin yóò tó lè padà sọ́dọ̀ rẹ̀ kì í ṣe bainunatu kubra bẹ́ẹ̀ báwọn afọ àti ṣàlàyé so ló fi jẹ́ wípé gẹ́gẹ́ bá a ṣe ń kẹ́kọ̀ọ́ bá a ṣe kírun bá a ṣe ṣàlùwàlá ló yẹ ká kẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe kọ obìnrin lẹ̀ nítorí pé nǹkan tí bùkátà lè béèrè fún kó fẹ́ wáyé nínú ìṣẹ̀mí ni gbogbo nǹkan tí bùkátà dẹ̀ lè béèrè fún kó wáyé nínú ìṣẹ̀mí ó yẹ ká nímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé ọ̀ranyàn ló jẹ́ ẹni tí ń ṣòwò kó nímọ̀ nípa títajà rírajà ní Islam torí pé tí ń ṣe ní ṣe pẹ̀lú nǹkan yẹn bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní láre ìlàrè inú ìṣẹ̀mí wa ó yẹ nímọ̀ nípa ló fi jẹ́ pé ọ̀rọ̀ tọ́lák ó ṣe pàtàkì kí a ṣe kíni o ká nímọ̀ ní nípa rẹ̀ ọlọ́run bá sọ pé wàlá yakhrujna illa la tukhrijunna min buyutihin wàlá yakhrujna illa an ya'tina bi fahishatin mubayyina wa tilka hududullah wa man yata'adda hududallah faqad zalama nafsa. لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا نعم واصل وإذا بلغنا أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعد به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا العبن فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ۖ ومن يتق الله يجعل له مخرجا ọlọ́wọ́ bá ní fàyídà bálọ́gùn náà jẹ́láhùn táwọn obìnrin bá ti ṣe ìdá wọn tí wọ́n ṣe pé ajálàhùn náà ajálùlẹ̀ ìdá ayé wákùtù múdàtùlẹ̀ ìdá ajal ayé zaman wákùtù múdà tí wọ́n bá ti bàlágà tí wọ́n bá lọ́mọ ti bàlágà ó ti dógóńgó pé ó dẹni ọkùnrin ó dẹni obìnrin fàyídá balaguna tí wọ́n bá ti dógóńgó ń da wọn tí wọ́n bá ti parí ẹ̀ fàmsìkú nàbí ma'aruf píparí tọ́lákù rọ̀jìrín tí wọ́n bá parí oṣù àkọ́kọ́ oṣù àkọ́kọ́ pé wọ́n parí ẹ̀ fàmsìkú nàbí ma'aruf bẹ́ẹ̀ bá ní wọ́n fẹ́ ẹ fa nǹkan yín mọ́ra bí máa àrò òfin ẹ tún wá jẹ́ dáadáa yẹn tún wá lókèlè kan ju èyí tẹ̀ ń ṣe sí wọn tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá lọ òde òyí bá ra nǹkan bọ̀ nígbàtí ìjà parí bọ̀ bá jáde ó tún bá ra nǹkan bọ̀ ọlọ́wọ́n bá ní bí máa àrò òfin fàmsẹ̀kóhónà bí máa àrò òfin máa àrò òfin ó náà ní gbogbo ń bá ti mọ̀ kí tó bá ṣe fún un inú rẹ̀ ó dùn sí tí ó sì takò fi ọlọ́run obìnrin mi ń bẹ pọ́ngilá lọ́fẹ́ràn náà bí ma'arufin ma'aruf in tó fẹ́ràn nìyẹn gbogbo bọ́ọ̀bá lọ mọ́sáásí tó bá ń bọ̀ ẹbá mú pọ̀ngilá kan bẹ̀ ọba rẹ̀ umu pọ̀ngilá tó bá ti nà sí lọ́ọ̀kan báyìí <laughs> yọ bẹ̀ mọ́ ọlọ́wọ́n bá ní lẹ́yìn ìgbà tẹ́ ti jọjọ sọ̀rọ̀ pé kọ̀ra yín lẹ̀ ọlọ́wọ́n bá wá tún fún ọ ní sùúrù ó wá kàn ọ́ mọ́ wàá tún mọ́ kanra tí bá sàwọn èèyàn tó wá sàwọn tí mo ti jú wá ọlọ́wọ́n bá ní fọ amsiku nabi ma'aru òfin gbàgbé gbogbo tó ṣe tó dùn nígbà ó ti lò kọ́ mọ́ yẹn tún wá kó mọ́ra al kan di nǹkan mú ló ń jẹ́ bẹ́ẹ̀ famsiku nabi ma'aru kóyàwó rẹ mọ́ra bí ma'aru òfin pẹ̀lú dáadáa tí máa ń wù kó ṣe fún tó o máa ṣe tẹ́lẹ̀ tún wá máa ṣe fún. àkọ́kọ́ oṣù àkọ́kọ́ lọ tó o bá sì ṣe bẹ́ẹ̀ lóṣù àkọ́kọ́ ìgbà tó doṣù ẹlẹ́ẹ̀kejì túrú ẹlẹ́ẹ̀kejì kó nǹkan rẹ mọ́ra ìwọ ló sì ní nígbà yẹn ṣùgbọ́n tó o bá wá tó dúndò po fẹ́ kọ́ ọ́lẹ̀ tó fi wá di ẹlẹ́ẹ̀kẹta tó fà di túrú ẹlẹ́ẹ̀kẹta tó tún wá sọ pé o kọ́ ọ sílẹ̀. bẹ́ẹ̀ bá sì wá fẹ́ kọ́ ọ́lẹ̀ tó ṣe pé ọkàn rẹ ò yí padà náà títí tí ìdá yẹn fi pé ọlọ́run ọba ní fa bẹ́ẹ̀ bá sì kọ̀ wọ́n sílẹ̀ ẹ kọ̀ wọ́n lẹ̀ bí ma àrò ọ̀fẹ́ pẹ̀lú nǹkan pẹ̀lú dáadáa kì í ṣe pé ń jọ tí ó jáde lébùtọ̀ wá kó orí ibú ẹ̀ jáde báyìí so tí ó rí pé ó ti pé alfa rẹ kọ́dọ̀ tún lè ṣàdúrà fún pẹ̀tọ̀ èyí tọ́lọ́run ọba ní á lò láàjọ lò yìí mo bẹ ọlọ́run tóbi rẹ̀ ọlọ́run kó bá ń dó tí a ó fa rẹ̀ kọ́ ọ̀nà bí màárọ̀ òfin kì í ṣe bí kẹ́ ríra yín níta tó dúpẹ́ ní tí ó padà máa pa yín pọ̀pọ̀ ní tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn ní tí ó pa yín pọ̀ ó tún pọ̀ ṣe báwọn ọmọlẹ́bí kalẹ̀ ọkùnrin ń bẹ obìnrin ń bẹ níbẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin nígbà ọ̀fẹ́ ṣe fúlídọ́ọ̀mù ìyẹn nǹkan òun náà yọjú bẹ́ẹ̀ ní fi máa lè lára ọkùnrin míì pé ìyàwó tẹ́nìkan bá kọ̀ ọ́lẹ̀ báyìí bí èèyàn bá wá fẹ́ bó bá di pé ọmọ rẹ̀ tó bí sọ́dọ̀ ọkọ àárọ̀ tọ́mọ ń fẹ́ lọ ọkọ láti fá ọmọ rẹ̀ tó bí yọ́ lọ ọkọ òun àtọkọ àárọ̀ ni wọ́n sì jọjọ dáǹkó ṣé wọ́n náà lọ <laughs> náà sọ lọ ọba sì lọ ẹ̀yìn ni ó fìjókòó tiẹ̀ sí torí pé bàbá ọmọ dà ọkọ àárọ̀ náà ni bàbá ọmọ ìyá ọmọ dà náà lọ́jọ́ máa ń kó pẹ̀lú ọkọ àkọ́kọ́ ẹ̀ ìranù bá nìyẹn nu ṣẹ̀rẹ́ àṣà nìyẹn nínú ṣẹ̀rẹ́ Islam ní tọkọ yọ sọ pé kò sáàyè bàbá ṣetán á lọ kí wọn sí tọjọ ṣùgbọ́n ìjà àwọn obìnrin náà lè gbà ẹ ẹyẹ ẹyẹ ẹyẹ wo lẹyẹ ìwọ́n tó ọmọ yẹn ó oníjọ́ kàn lẹ obìnrin mi kẹ màá máa bẹ̀bẹ̀ kó má kọ̀ mi kó sì fẹ́ nú ẹ̀ à àwọn iwájú yẹn náà ni ọba aláàfáà tó gbọ́ súnà yìí dáadáa kò sáyé bó lè yóò ṣe wá ṣe nìkan olórí ọkùnrin kan wà ẹjọ tó wá wà ń kó kódà ní ẹsẹ̀ bábẹ́ jẹ̀lẹ̀ bábù ni wọ́n gbé wọn ìjọ wà ń kó wọn ìjọ dáṣọ wọn jọ wá jókòó ní bàbá wa o bàbá ọmọ rẹ ìyá rẹ náà rè ìwọ ń bo ni wọ́n wà á dúró sí. kò tí ẹ̀ ò lè yọjú bẹ̀ gan <laughs> nílẹ̀ Yorùbá sì nìyí bírú rẹ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá sùn dọ yàrá ọkọ ni ó sùn ọkọ la ni ó ti lọ àwọn fámìlì rẹ̀ wọn pàdé wọn dá yóò ní òun náà dáná wọn lọ bá dáná ń ọdọ bàbá náà ni ó sùn lálẹ́ ẹjọ náà ni Yorùbá fi sọ pé obìnrin èé ẹ̀ wàsà. nígbàtí ẹni tó bá jí jáde lásùn bá fẹ́ lọ kírun aṣọ ní òrò mọ́yà tó bá jáde nínú yàrá ọkọ̀ àárọ̀ àwọn ìyàwó tinúlé náà sì gbúdọ̀ sọ̀rọ̀ tó kọ́ mọ̀ yìí pé òun náà láàyè nínú àṣà ti Yorùbá níbẹ̀ ojúṣe tiẹ̀ òun lọ́wọ́ ṣe ló fi jẹ́ pé gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ ìwọ obìnrin tó rẹ́ yẹn kọ́kọ́ ọ̀lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kò lè sáyè táyé pójú tẹ̀sí ní ọkọ ni ò sáyè Ọlọ́run fàlùbáríkà sí kò sáyè gbogbo bó ló ti fẹ́ ṣe tó bá jẹ́ pé ó lọ náà ọ̀tọ̀ níbi tó lọ jókòó sí o lè lọ jókòó ìwà àtọkùnrin yẹn lè jọjọ ní nǹkan kan sọ ju pẹ̀lẹ́ kò jù bá ń lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin yẹn fẹ́ bẹ́ẹ̀ oní ọ̀fẹ́ ta tangele tangele wájú kálímà ibi tó ti ń wọ́ nìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn àwọn tó rọ̀ ọmọ ẹja jó yé wa kó kálukó sì lajú ẹ̀ kó o tó di pé ó ṣe tó o bá ti mọ̀ pé ó ṣe gbogbo tó rọ̀ ọmọ lẹ́yìn ògbúdọ̀ rẹ̀ dì láti tẹ̀lé ọlọ́wọ́n bá ní tẹ́ bá fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ náà àwòfà rẹ̀ kọ́ ọ̀nà bí máa rò fẹ́. pẹ̀lú dáadáa náà ni kẹ́ fi kọ̀ wọ́n lẹ̀ kì í ṣe wípé ẹ fi kúkú fọ́ra yín lójú kó tó jáde pẹ̀lú dáadáa ẹlòmíì níjọ́ ọba jáde níjọ́ náà làwọn ẹbí méjèèjì ni ó dọ̀tá ara wọn kí ló lè tó bẹ́ẹ̀ a ò bi ma aro ọ̀nà bí máa àrò àfi bí ẹni pa ìka Qur'an bí ẹni pa ìka ó sì ń bẹ nínú gbogbo ti fẹ́ hàtán a ò bi ma aro ọ̀nà bí máa jáde nínú ilé èèyàn náà kódà ẹlòmíì tó bá súnmọ́ èèyàn ò lè mọ̀ pé wọ́n kọra wọn lẹ̀ bí وأشهدوا ذوي عدل منكم ọlọ́run ọba mú wá ní sigatul amur ọlọ́run ní dandan ẹ wá ẹlẹ́rìí méjì kó jẹ́rìí sí pé ẹ kọra yín ṣùgbọ́n àwọn àfáà ní wàá ṣì ìdúnbí sí lil ni àwọn àfáà ní kìí sọ̀rọ̀ yẹn lil istihbab lil istihbab ó dáa kéèyàn ó wẹ́lẹ́rì kẹ́lẹ́rì ó wà wípé akọra wa sílẹ̀ pàápàá jùlọ dàwẹ́ adìlẹ́ mẹ́ńkún àwọn ẹlẹ́rìí méjì dàwẹ́ adìlẹ́ ẹlẹ́rìí méjì kó jẹ́rìí sí wípé àsìkò báyìí ló bẹ̀rẹ̀ ìdà ìgbà báyìí ló parí ẹ̀ wọ́n jáde ó kọ́ọ́lẹ̀ ní kíkọ́ ti ṣẹ̀ríyà ló fi wá jẹ́ wípé gbàmí ń bẹ àwọn adájọ́ òfin ẹ̀sìn kọ́ọ́dí nílẹ̀ ìṣẹ̀dá náà máa jẹ́ ṣàwáyé adìlẹ̀ àwọn ni wọ́n mọ̀ sí pé lágbájá àti lágbájá wọn kọra wọn sílẹ̀ ṣùgbọ́n tí o bá ti sí yẹn ẹlẹ́rìí ó dáa kó wà ń bẹ̀ tí o bá sì sí ẹlẹ́rìí ìyẹn ó sọ wípé tọ̀lá kò wáyé. wàṣẹ ìjọ táwé adìlẹ̀ mi ọlọ́wọ́ bá ní wá kí mú ṣàádàtà lílá ìwọ́ta bá wá fẹ́ kó jẹ́lẹ̀rí ẹ̀rí tó fẹ́ jẹ́yẹn wà kí mú ṣàádàtà lílá torí ọlọ́run ní mọ́gbòwó lérí ẹ̀ wà kí mú ṣàádàtà lílá torí ọlọ́run ọba ni kó fi lọ jẹ́rìí ẹnìkan ní kó wá dúró nídùú ẹlẹ́rìí fóun ní kóòtù oníkó mú twenty thousand wá èèyàn kì í jẹ́rìí gbowó nítorí pé orí òdodo ló fẹ́ jẹ́rìí lé lórí èyí tó bá fi mú ọgbówó yẹn orí irọ́ ni ọlọ́run ọba ní ìwọ tẹ bá pè kó jẹ́rìí wípé tọ̀láàkù ti wáyé láàrin ọkọ àti ìyàwó wà á kì í mú ṣahadata lillah níbi tá a bá yà yìí dé gbogbo àná ẹ wo ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ẹ wo àyà yìí wà á kì í mú ṣahadata lillah ẹnìkan ó lo àyà yìí ó fi sẹ̀rí ọ̀rọ̀ kan a ní nílé ẹ̀kọ́ àwọn ọmọ tán bá jáde ẹ fẹ́ gba ṣàádà òun kálukú ọ̀sán owó ṣàádà kọlù bá wọlé pẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ ní kéèyàn gbowó fún ṣàádà torí pé lillah wa akimu torí ọlọ́run náà fi yẹn ṣàádà pé ká tún sanwó fún ṣàádà <laughs> ẹ̀ṣẹ̀ ni mo ní à ah, ọlọ́run bá ṣàánú báyìí mo ní àyìnà dẹ̀lílù ní hakimu wà kí mo ṣàhádà tàlélà ẹ gbọ́dọ̀ gbówó kàkà lórí ẹ̀ sọ wá jọra wọn ni ṣé ṣàhádà tàbí àyà kúránì mọ̀ ṣe báwa làwọn fúnra wọn ṣàhádà kí ní ọkàn kò sí àríyá díìsì gan lórí pé ẹnìkan sàtífíkẹ́tì <laughs> àwọn sálàfù tán kéw ṣé wọ́n gba ṣàhádà lọ́dọ̀ ànábì ni ṣùgbọ́n nánú fi ásírì ṣàhádà torí pé táàfin wọn tọ́ ọmọ òun náà ní pépà wọn so irú àwọn nǹkan yẹn náà ń pè ní almasọ́lì wilmursala nínú àwọn àdílátù tẹ̀ṣẹ̀rẹ̀ ìyà mọ́lẹ̀ tó bá já àfà tó kéwù tó bá lẹ̀ kò lè sọ tó sáyé kò lè sọ bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ tó ń pè ní àdílátù ṣẹ̀rẹ̀ ìyà kò lè sọ nǹkan yẹn aláyẹ̀ ha kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni kí báwọn èèyàn ṣe máa ń kọwọ́ bọ Quran láti fẹ́ ẹ wo tá à ń bá bọ̀ ẹ wo síyá kọ̀rọ̀ tí ń bọ̀ kéèyàn wá lọ yọyún ọlọ́ni wa kí mu ṣahada tali gbogbo ẹ̀ tá a bá fẹ́ ní kó ṣe ṣahada kó jẹ́rìí. wà á kí mu ṣahada kó mọ jẹ́rìí lílá torí ọlọ́n kọ́ mọ́ gbowó ìtumọ̀ ayà yẹn nìyẹn báwọn àfọnímọ̀ tẹ̀fsíìrì ṣe tú nìyẹn bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ nìyẹn léèrè pé kọ́ tọ́ka sí tẹ̀fsíìrì kan tó tú báwọn kò ní sí ọlọ́run kò sọ wá mẹ́ o mo ní tọ̀ ẹ̀yọ́ ọmọ ẹni tí ó bá fẹ́ san kó mọ̀ san ṣùgbọ́n tó bá fẹ́ san kó san <laughs> kò sí wàhálà ń bẹ̀ ẹ̀sùn <laughs> òun èyí báyìí <laughs> ẹni tó bá wù kóhun filẹ̀ ẹni tó bá wà mọ̀ kóhun fẹ́ ṣe kóhun ṣe kò sí wàhálà ń bẹ̀ وأقيموا شهادة لله وأقيموا شهادة لله irú ẹni tí ń sọ yẹn náà nígbà tó sì dijọ́ náà odidi màálù tán pa ọjà ń bẹ̀ ṣé owó màálù yẹn àti sánmà ló ti jábọ́ àbẹ́mi ni màá ra màálù fún gbogbo àwọn èèyàn jẹ́ bọ́ bá sì dé bí ọ̀jẹun yọ sọ̀rọ̀ wàá kí mu ṣàádá lílá máa ń tó owó ṣàádá náà ni àwọn owó ni àwọn olùgbàgbà ẹran ilé òtó ẹran ah, fún lẹ́ran sí alájẹran bí ẹran jọ owó sàádà <laughs> tán sàn láfi gbàgá láfi ha wa akimu shahadata lillah dhalikum yu'adhu bihi man kana yu'minu billahi wal yawm ìtẹ́ tí ń gbọ́pọ̀ jòyí tẹ́yìn ń sọ síta lọ ẹni tó ju ń rí ó pọ̀ gbọ́kọ́lọ́wọ́ ṣùgbọ́n tí ń pààyàn láyà náà ni pé bí bá ṣe ń wo èyí ó tún máa pọ̀ sí ni láyà ṣàlọ́ àfi káwọn èèyàn padà sí pìlẹ̀ kíkẹ́kọ̀ọ́ yóò tún máa pọ̀ sí bẹ́ẹ̀ ó ní ìlànà rọ̀fìmọ̀rọ̀bì àfẹni tó bá dúró tọ́ tó jẹ́ ń tó pe rẹ̀ tí ó sì ní gbéraga tó gbà wípé òun ò lè mọ nǹkan kan tán òun ó tún tẹ̀síwájú lọ́dọ̀ ẹni tó túmọ̀ jù ń lọ gbogbo ẹ ti lójúkòó ọlọ́run ọba ni wà kí mú ṣahadata lillah dalikum yu'adhu bihi ọlọ́run ọba ní dalikum yu'adhu bihi ìta wá sọ yẹn òjò sí la wá kò ìbẹ́ nìkan kan sọ̀tá gbogbo ẹni náà ọdún jọjọ àjọjọ àjọjọ everything else bọ́rọ̀ èyí ń wáyé ṣùgbọ́n èyí ò tún sọ pé ká tún dọ̀la ká tún mọ̀ tún jọjọ máa sọ̀rọ̀ lọ ká mọ̀ tún jọ ṣe ẹ̀ lọ kò dira wọn lọ́wọ́ ذلكم يوعظ به من كان يؤمن بالله ọlọ́run ọba ní dáàlìkùn yòòhàdù bí i wáàsí là ń ṣe é fún yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọyàwó lẹ̀ dáàlìkùn yòòhàdù bí èyí ni wáàsí látọ̀dọ̀ ọlọ́run fún àwọn wo man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pọ́lọ̀ wọn bá ń bẹ tó sì mọ̀ pé òun pàdé ọlọ́jọ́ gbé dalẹ̀ kìí yámọ̀ àwọn òfin tó detọ̀ láàkì lásán yẹn ẹ wò bọ́lọ̀ wọn bá ṣe ń di ọ̀rọ̀ ọlọ́run ò mú ní kékeré pàápàá jùlọ pẹ̀lú àwọn òfin tó rọ̀ mọ́ káwọn èèyàn mọ̀ bá a máa fẹnu àgbésọ tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń pera ẹlẹ́sìn náà nu láì mọ̀ kí wọ́n bẹ́ẹ̀ bá fẹ́ tọ ọ̀nà tí Islam gbé kalẹ̀ ká fi kọ obìnrin tó súnmọ́ ni kéèyàn má padà kọ́ lẹ̀ mọ́ ẹni tó súnmọ́ nìyẹn bẹ́ẹ̀ bá sì wá padà kọ́ lẹ̀ á gbogbo èèyàn náà mọ̀ pé ọwọ́ ti kéèyàn kọ́ lẹ̀ ọlọ́run ọba ní dálékùn yóò àdùbí máa kàánà yóò mínú bí láì wàlẹ́yà omi láàáxẹ́rì ọlọ́run láàfi ṣe wá sí fáwọn àwọn wo lọ́rọ̀ yìí lè yé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àtàwọn tí wọ́n bá mọ̀ wípé ọjọ́ kẹyìn ọjọ́ kẹyìn tó ní kálukú pàdé ọlọ ó ń bẹ tí kówó jábọ̀ bó ṣe lòlẹ̀ ayé sí gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ yẹn lórí kó fẹ́ kọyàwó lẹ̀ kó tẹ́tí kó gbà wá sí látọ̀dọ̀ Ọlọ́run. ẹ wo tọ́lọ́mọ bá fi wá parí ẹ sẹ́mi pààyà yìí gbogbo bá a ṣe mọ́ ẹ lè gbà ẹ jẹ́ sí wàmúyẹ́tẹ́kẹ̀lẹ́ jẹ́ lọ́mọ ọ̀rọ̀ tọ́lá kìlọ́lọ́mù sọ́bọ̀. nítorí wípé nkankan kan tó wá padà pín méjì tó ní kálukú ń lọ obìnrin tó fẹ́ máa lọ bó ti wulẹ̀ kó máa ewu tó ẹ̀hún náà lọ òun náà ò ṣe mọ́ òun lọ tó bá kó nìkan yóò máa ronú pé níbo mò ń lọ báyìí bá lọ ilé wọn bá kan oṣù méjì wọ́n pada padà mọ́ ni àwọn ọ̀wọ̀sí yóò máa ronú èèyàn náà ọkùnrin náà tó ṣe wípé ìṣẹ̀rí Islam ni pé tóbìnrin ò bá ti lọ́kọ ẹwo sẹ̀ríà gbogbo ọmọ rẹ kọ́ máa kó lọ pàápàá jùlọ àwọn ọmọ tí ò tí dàgbà obìnrin ẹni ó kú wọn lọ ìwọ sì ní o fẹ́ràn kọ́ ọmọ bọ́mọ rẹ ṣeré lálẹ́ tó bá wọlé Islam ó tún ó tún ó tún ó tún bọ́kùnrin mọ́lẹ̀ ń bẹ̀ ọ́ wà máa fapá dánú pé wà sẹ́rà ó ní ọmọ kó lọ ọmọ yẹn ó lọ bẹ̀bẹ̀ ìwọ náà ó fara gbá ń bẹ̀ kò sí bó ti wulẹ̀ kó rí gbúngbúnra ìpalára yóò wà ń bẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n èyíkéyìí tó bá jẹ́ palára tó bá jáde ń bẹ̀ tó bá jẹ́ pé lórí òdodo lórí májẹ̀mú tá làkalẹ̀ yìí lè yàn tẹ̀lé torí pé bẹ̀rù ọlọ́run lọ́lọ́run fi ṣáájú pé wattaqullaha rabbakum ẹ páyọ̀ ọlọ́run lórí bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ ẹ